الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فيا عباد الله اتقوا الله تعالى وكونوا مع الصادقين واعلموا أن الصلاة هي عمود الإسلام وأنها هي الركن من أركان الإسلام ومن حافظ عليها حفظ دينه ومن ضيعها فقد ضيع دينه قال سبحانه وتعالى وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون عباد الله علام أن الصلاة هي أول ما يحاسب عنه العبد يوم القيامة من عمله فإن قبلت قبل ساهر عمله وإن ردت رد ساهر عمله قال سبحانه وتعالى والذين هم على صلاتهم يحافظون أولئك في جنات مكرمون والصلاة عباد الله لا تسقط على المسلم ما دام عقله ناقيا أو باقيا قال رسول الله صلى الله عليه وسلم يصلي المريض قائما فإن لم يستطع فقاعدا فإن لم يستطع فعال جم وعباد الله والصلاة لا تسقط شدة الخوف لقوله سبحانه وتعالى حافظ على الصلوات والصلاة الوسطى وقوموا لله خالصين فإن خفتم فرجالا أو ركبانا فإن أمنتم فاذكروا الله كما علمكم ما لم تكونوا تعلمون adá ọpẹ́ fún ọlọ́run ọba àlékò kí ọlọ́run orí ajé ìjẹ́ tán rẹ̀ kó máa bá ó sí ọlọ́run àlébùwà Muhammad sallallahu alayhi wa sallam kútùbà wa lè ní afẹ́bá sọ lórí ìmọ̀ sọ àsìkò pàtàkì jùlọ káàkiri ní àsìkò rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kírun lóòótọ́ náà mùsùlùmí lónìí àmọ́ bí aláìkí ni olóbi jẹ́ pé iṣẹ́ tí ìrún máa ń ṣe ààrí láàrin wa ààrí wa nítorí pọ́pọ̀lọpọ̀ ń kírun bí aláìkí mọ́jẹ̀mú tọ́nà ọba fi sírun kíkí òun ni pé tàbá ní kírun yìí bó ti yẹ ká kí yóò tún ìwà pálapàlá ó dínkù lọ́wọ́ wá pápá ti kírun yìí ẹwà òjò náà yẹn ti kírun bọ̀ ìwà pálapàlá wá ń pọ̀ sí láwùjọ yìí àwọn pálapàlá pálapàlá tí ó sí lánàá àwọn arìn lónìí kí ló fà ajẹ́pọ̀pọ̀lọpọ̀ wa à ń kírun di aláìkíni olúwa sọ fún alẹ́bà Muhammad sallallahu alaihi wa sallam olùwà ápẹ́ni sọlẹ́ẹ̀tì wà lẹ́yìn máa kí wọn iná sọ̀lẹ́ àtàtẹ́ni ha àìfàṣà wọ́n ni mo ń kàn. ẹ̀rù tá a ní kọ́ máa kí yìí yóò máa kọ̀ fún ọ yóò máa hánà fún ọ níbi àwọn wàtí ọ̀dá àtàwọn àwọn àtẹ́ni kọ̀ iṣẹ́ tí wọ́n ṣe nìyẹn. àwọn pọ̀lọpọ̀ lónìí kò rí bẹ́ẹ̀ mọ́. kí ló lè fà àwọn akọ́kọ́ lè fà á yóò máa fi kírun bí aláìkí ọ̀nà oríṣi ọ̀nà àkọ́kọ́ nínú kó yẹ kí ẹni yẹn ń kírun bí ó ti yẹ kó kí yẹ pé àwọn kìíní kan bẹ níbi irun tá ń pè ní àrùkáàrì àwọn nǹkan tó jẹ́ orígun irun bí ẹ fi lè sílẹ̀ níbi irun irun yẹn ọlọ́run nígbà lọ́wọ́ yẹn ti lọ́wọ́ rẹ̀ bí ọ̀nà àkọ́kọ́ àwọn kan tó tó kéyàmá mójútó àwọn àrùn bó ti jẹ́ kéyàn kí ó lè jẹ́ kéyàn ó lú sí àrùkárẹ̀ sọ́lá àti àwọn nǹkan tó jọ́ràn yẹn orí irun wàjìbátù sọ́lá tí ìbá ti fìyẹ́ náà lẹ̀ ẹlẹ́mọ́ so tí ìbá ti kí ìbá níbi ní á kí ó súnmọ́ kéyàmá níran so ìrún yẹn ò lè sàǹfà ní ó dàbí ẹni tí ó lóògùn tí ẹkọ́ lóòrùn ogun tó ti ẹ̀fẹ́ ìlú amẹ́rẹ́ kejì òun la fẹ́ sàlàyé lára àwọn nǹkan tí ó jẹ́ onírun má ti wá ti hà lásìkò rẹ̀ bẹ́ẹ̀ bá ti kírun lásìkò rẹ̀ irun nígbà lára àwọn tó tó kó sábẹ́ òun ni kó já sí pé ibi tó ọkùnrin ó níbi tàbẹ́ kókò níbi irun bẹ́ẹ̀ náà lóbìnrin náà ó láwọn tàbẹ́ kókò níbi irun tí ẹ náà bọ́kùnrin ò bá bó tí ẹ níbi irun rẹ̀ irun yẹn nígbà gbogbo kó kírun bí aláìkínu irú orí tí lára àrùn kò ní dọ́dọ̀ sọ ẹni tí ò kírun nìyẹn àwọn obìnrin àwọn náà òun ọkùnrin ó nígbàtí máa ń tobi lọ́wọ́ tóbi débi itan rẹ̀ itan ọkùnrin ò gbọ́dọ̀ nígbàtí máa ń kírun lọ́wọ́ ẹ ọ̀pọ̀lọpọ̀ lónìí yóò ti tan lẹ́yìn ọ̀rọ̀ kírun ẹnu ní àwọn bá dá lọ sọ́tún ìkà ó ti kápá lọ́yà bí gbogbo ìfọ́n hàn ẹni yẹ irú rẹ̀ ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ tó bá iṣẹ́ kí ṣe fẹ́ gbọ̀nà rẹ̀ ní yóò tó obìnrin díẹ̀ tọ́lẹ́kọ́lù mọ́ gba ìrànlọ́wọ́ ohun ó ọ̀jẹ́ tí gbogbo ara rẹ̀ ní ọgbò àyè méjì péré òun láyọ̀ndá fóbìnrin kó yọ́lẹ̀ nígbàtí máa ń ṣe lọ́wọ́ àmá tó bá kò lórí wọn àgbáláyè kó fi tó fẹ́rin lẹ̀ jọ́nà lẹ́mà jáde lọ síta tó ní ara àbá rẹ̀ tó ti

tó bá rí bẹ́ẹ̀ tí wẹ́rẹ́ bá sírun ó dà gẹ́gẹ́ tí ò sírun náà ni ìṣẹ́ tí òun ṣe kò ní yọlá rẹ̀ èyí tó wọ́n lọ àsọ̀lẹ́ àtúntí wá sí ha kákírun ní àsìkò rẹ̀ inna salat kanat ala al-mu'minin kitaban mawquta ẹ̀rí irun àti fàsìkò lẹ́ẹ̀kún ó ti ní àsìkò tá kalẹ̀ fáwọn mùsùlùmí tó bá dáa

wọ́n ti wà lójú ogun amáwọ̀ èdè bẹ̀rẹ̀ ẹjà àwọn ọ̀tá náà tó wájú báyìí àwọn òsínà tó báyìí àwọn ẹgbẹ́ bẹ̀rẹ̀ ẹjà amájá ìbẹ̀rẹ̀ àsìkò wọn tó àsìkò wọn ti tó bẹ́ẹ̀ bá ní ẹbẹ̀rẹ̀ ẹjà ní ti yán níbẹ̀rẹ̀ ogun láàárín ẹnikẹ́lẹ́rí àmọ́ tí ó parí sí ọya máa fi hàn ṣàlẹ̀lá ẹ̀rọ́nà òróró ọlọ́run òróró wọ́n bá sọ fún ọ ìbí

kí ni wọ́n bọ̀wọ̀ ọ̀fẹ́ ti sọ́ọ̀bù rẹ̀ sọ́ọ̀bù tí wọ́n ti lẹ́yìn rẹ̀ ìkọwọ́ sí kẹ́yìn tọ́ ní ti mẹ́ láíláí àwọn àwáwí kéèkéé láwọn máa ń ṣe tí ó tún tán a máa sọ fún ọmọdé ọlọ́run rọrùn wọ́n náà ń sa ilé yìí bóòrò bí rọrùn ó fún ọ̀pọ̀lọpọ̀ wa lọ́sọ̀rọ̀ láti wà lórí sallallahu alaihi wasallam ọ̀pọ̀ ẹnu ní òyà mọ̀lẹ́bí yìí yóò jẹ́ ànímà lẹ́bí lọ́wọ́ ni pé kí ní gẹ́nà èmì rẹ̀ tẹ́lẹ̀ kò yí sí àwọn níbo wọn kí àwọn èyí jọ lọ lẹ́nu àwọn èyí jà lẹ́bì níyàn wọn ò jẹ́ ní àti ẹ́ èyí tó bá ti dédé ẹ̀fẹ́ ẹnu rẹ̀ ní àdíjì lọ́mú èyí tó bá ti dédé ẹnu rẹ̀ ní ayàpọ̀ àrùn tẹ̀lé ọlọ́run ní ẹ̀pìnra ẹ̀dí méjì ẹ̀yìn kẹ́ kírun pọ̀ pẹ̀lú àtẹ́bí sallallahu alaihi wa sallam àmì ìtẹ́ wà lórí ìtẹ́ sí lọ́wọ́ náà ẹ̀fì ìdáyìn ẹ̀bí kọ́pá àìbá máa ń bẹ́ máa gèdè rí tí ó fẹ́ lọ́pọ̀ sí ti fẹ́ wọ́n ti bẹ̀rẹ̀ rùn kó wá sáwá káwọn gẹ̀gẹ̀ ilé òsì níbẹ̀ àwọn mùsùlùmí rẹ̀ ta lọ́fà fún bàbá mú ẹgbẹ́ wọn ọmọ ilẹ̀ rẹ̀ fìdá ní kápá tí bá ń lọ́dọ̀ rẹ̀ afọ́ níyọ̀ndà ìwọ náà yọ ọbí bẹ́ dànù ẹ̀yìn kejì ẹ̀yẹ máa wọ́n ẹmọ sọ wọn wọ́n máa ń kí wọn àwọn kan kí

àgbòrò kan tó ní ọlọ́sùn sallallahu alaihi wasallam ó lẹ́kì o ọlọ́n lẹ́kì ọlọ́n wá sára ẹgbẹ́ òsì kí hafizu ala salawat ẹ sọ àwọn àwọn ní àwọn onímọ̀ lára tí sọ ìrun tí wọ́n ń sọ òun wàsọ̀lá àtòlùwòsọ̀ pàtàkì jùlọ ìrún àrùn gbègbè àwọn ọdún ẹgbẹ́ ní ẹ̀lá náà nìyẹn wà fún mú lè lẹ́yìn kọ́ lè dì bẹ́ẹ̀ bá ti wà wájú ọlọ́wọ́ bá ẹ̀dúgbò dáadáa lẹ́yìn tó páyà ọlọ́wọ́ bá ní wà ní kíbùtùm bẹ́ẹ̀ bá wà àwọn kò náà olúwalẹ́yìn tí bẹ́ẹ̀ tí ń jagun lọ́wọ́ ni ẹ̀yìn tí lẹ́pẹ́ yìí òsílé nǹkan gùn bẹ́ẹ̀ tí wà lórí bẹ́ẹ̀ tí wà lórí bẹ́ẹ̀ tí lé nǹkan gùn náà ẹ jàmọ́ bẹ́ẹ̀ how bad na ẹ̀yìn tẹ́ ń bẹ lórí nǹkan gùn tẹ́ ń bẹ lórí ẹṣin tẹ́ ń bẹ lórí ẹ máa jàmọ́ bá náà jẹ̀mọ́ ẹ̀rùn ọba wọ́n ń ja ogun àwọn tí ò tójú wá ń bẹ̀rẹ̀ mú ọlọ́sẹ̀ rọ pé bọ́ọ̀lọ́sẹ̀ rọrùn kíbúlà ń kọ́ bẹ́ẹ̀ yóò bá kọjú kíbúlà kò ní rùn àlùwàlá kọ́ bá tó ọmọ ń bèèrè Abdullahi ọmọ pé iná jagun ìwọ́n náà já mẹ́ bó wà lẹ́sí síjọ́ náà bó làlùwàlá ọ̀rọ̀ àlùwàlá lè kíbùlọ̀ ń kọ́ lọ́wọ́ eré kò sí ní ìgbà àwọn àwọn ọ̀fẹ́ ajẹ́ pé àwọn awí kan bẹ tọ́lọ̀ wọn gbà fún mùsùlùmí níbi hàn àwọn awí kan bẹ ọlọ́run nígbà

interview la mẹ́sẹ̀ fèsì tí wọ́n dẹ́ láti yọ́ọ̀jì fèsì ọlọ́run nígbà àwa wí pé ó rẹ̀ ní ni ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ Ànábì sallallahu alaihi wa sallam ó lẹ́ tó bá rẹ̀ falyusalli qa'iman kó dín kó kí n lórí ìgbó fàílẹ̀mù yẹn tẹ́fẹ̀ tí ò bá lágbára Ànábì ní kó jòkó fi tí ò bá lágbára ìlú ẹni bẹ́ẹ̀ kó sùn dára já kọ́dà àbọ̀ ọ̀pá lè lómi àbọ̀ ọ̀tẹ̀ lè lómi ọ̀lẹ́ dìde ọ̀rẹ́ tí ó fún olómi ọ̀lẹ́ yíra rẹ̀ básìkò ń bá ti tó wọ́n náà máa kí bẹ́ẹ̀ ìmú wọn ní mọ́tò náà ní kò sáyé rẹ̀ mo wà rẹ̀ ń plé náà ní máa kí bẹ́ẹ̀ àmọ́nà wọn gba àwa wípé mo kí báyìí lọ́nà tí sẹ́ẹ̀ yá ó gbà káàkiri nítorí nǹkan báyìí kò ṣẹlẹ̀ sí ni àwọn ìfọ́nà ọba rẹ̀ kí ló lọ kí olórí ìdòkó orẹ̀ mi kí ló dé tí wọ́n ti ṣe báyìí tọ́tù wá kí o báyìí tọ́ọ̀tù gbalaga tọ́ọ̀tì ẹ̀wà gábàtì tọ́ọ̀tì ẹ̀sábà tọ́ọ̀tì ẹ̀sẹ́gẹ́ kan ìrìntì ẹ̀lábà láti ṣe ìrìn tí ó ṣe fún mi pásítọ̀ mi tó irú àwọn títí báyọ̀ lọ́wọ́ gbà á àmọ́ kò ní gba ìṣesí pé ìrìntì ìrìn láti kò sí ẹ kí n kí torí pé ìsìn kàmáyé lọ́wọ́ àbíọ́lọ́run bọ́sà jọ́ àmùsí dáadáa ẹni kọ̀ọ̀kan wá wo ẹwà fún táà sí lónìí ẹwù ìsìlámù táà sí lónìí irú yìí kọ́lẹ̀ ni ó alẹ́sọ́lọ́wọ́ alẹ́wàsẹ́lá ó ní tó kọ́ yẹ̀wò bí ìran wá ẹjá bẹ̀rẹ̀ lọ́wọ́ nínú ọkọ̀ yẹ̀wò nínú iṣẹ́ wa ẹ̀rọ ni tó bá ti lẹ́ dá ọlọ́run ẹ̀mọ́ wọ́n rí iṣẹ́ lẹ́yìn وعلى آله وصحابه وسلم الحمد لله والصلاة والسلام على رسول الله على رسول àlékúnfẹ́ ọlọ́run owó ẹgbẹ́ ìjẹ́ kan ọlọ́run ọmọ bá lẹ́wọ́ Muhammad sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ kákíọ̀ ní àsìkò rẹ̀ ó sì pàtàkì tó ọ̀nà sọ̀rọ̀ ẹ̀fọn wa wọ́n máa ṣe ọkọ̀ ti sọ̀dà fún wa àsìkò gẹ́gẹ́ ilé ìdánilẹ́yìn tó fi jẹ́ pé gbò mí ń bẹ ládùúgbò yín ọ̀ ní kírun pẹ̀lú wọn kí ló fà á nítorí wọ́n kírun gbà sásìkò rẹ̀ ti tó tẹwọn àwọn ọ̀rọ̀kọ́ kan ní wọ́n ní orúkọ tẹ́ orúkọ tí kọ̀kan jẹ́ òní òun gan náà ní àsìkò ní bá dùgbò kan ti lórúkọ tẹ́bà mú lábíyà yìí síbẹ̀ òun pẹ̀lẹ́ sábúláì bọ́bá ti gbé láti sábúláì amẹ̀lẹ̀gbẹ́ bọ́ bá ti rí sọ́ọ̀rún fẹ́rẹ́ tí lọ fún bọ́dọ́ wọ́n jù ọ ti bọ́ sámẹ̀lẹ̀gbẹ́ náà kọ́dà ọlẹ́ dí aṣọ báyìí ẹ̀kẹ̀rẹ̀ kan bẹ sábó láì ìkan wà ní amẹ̀lẹ̀gbẹ́ bẹ́ẹ̀ bá bọ́ sí dókítà mẹ́ olóṣèlú tó ra bọ́ sẹ́gbẹ́ kan báyìí níbi sàtúnwà ní ìgbólówà sábọ́lá àgbẹ̀kùn màlúù ogun olúwa àwọn àsìkò kọ̀ọ̀kan

practical akọkọ ni pé ìgbàtẹ́jì bí òde ní àìlà àsìkò tí òòrùn yẹ àtàrí òní bí òde ìtumọ̀ pé òòrùn yẹ àtàrí pé ẹgbẹ́ bá yọ láàárọ̀ ìyàlẹ́ yọ bòjí wá mọ̀ báyìí bóòrùn bá tí wọ́n sún bòjú mọ̀ wá bòjú mọ̀ wá nígbàtí gbòógì gbogbo nǹkan tó tèrè dé nǹkan gbòógì ara rẹ yóò sì di ara rẹ bọ́ bá gbé kí ní kalẹ̀ báyìí àbí báyìí àbí kí mí náà ọwà gbé kalẹ̀ ọwà wo bí gbòógì ń dé ọwà pàlàdì ọwà gbé kí ní ìsìnkú tí ò bá dé gbòógì ní àsìkò ètò tó bá dọ̀rọ̀ kan bẹ̀ àsìkò ti tó tó bá jùlọ díẹ̀ inú àgbò lọ ọwà ni wọ́n gúbì nígbàtí òun wọ̀ ọwà lálàtàrí nígbà tí àwò pápá tó tókílè tó wọlé ó wá ní ìṣáà nígbà tí àwò pápá wọlé ìtàwò lápàá pé nígbà tí òun bá ti wọ̀ nǹkan tá máa rán tó pẹ́rẹ́ púrẹ́ fún mi káàbá rí mọ́ rárá ìgbà tó wọlé òní ó wá fún ìṣáà ìgbà tó wọ́n ní súnmọ́ṣì ìyá àtúbà tẹ́ ẹni òòrùn tó wọlé síbẹ̀ ó tún fẹ́ jáde náà ní láàárọ̀ yìí ìgbà tí wọ́n ń bọ̀ wá láti jáde ìmọ́lẹ̀ kan a máa wá orí ò ti jáde ìmọ́lẹ̀ tí ń wọ́n gẹ́gẹ́ òun náà pè ní àlùfájà yìí bàtà àlùfájà yìí wá yọ ọwọ́ ara tùbá àsìkò orúkọ kan tó bẹ̀rẹ̀ nu àsìkò tí òun kan bẹ̀rẹ̀ nu èyí ò lé kírun bí fọ́ kórun fẹ́yà tàbí bẹ́ẹ̀ bá kírun bí fọ́ kórun fẹ́yà tàbí yóò nírun ìgbọ́rọ̀ kírun alátàrí tí bò fi gbogbo nǹkan ìdíkìní ní tètè dédé rẹ̀ bàbá wa dijọ́ kejì ó tún wá wá lára àyílà àyílàtà náà nígbà tó ń rẹ̀tà yìí ìgbà tí ọwọ́ àyílà tó ní nígbà tí bò ti ṣe dédé ara wọn ó jẹ́ nígbà tí alásàrí bẹ́ẹ̀ lánàá ló wá fún àyílà lónìí ìgbà tí wà fún alásàrí nígbà tó ń lọ́wọ́ ìyẹn nígbà tó wá ní bẹ̀rẹ̀ mọ́gùnbì lánàá ìgbà tí wọ́n fún wá fún wọ́n gúrúbì níjọ́ kejì bákan náà ìrọ̀rùn dò ní nígbà tí àwọn bàbá lọ wọlé ó ti nígbà tí ìṣá ìbẹ̀ náà lò àmọ́ sáàtù ìgbà tí wọ́n wá fún ìṣá ìpadà nídà mẹ́ta gbẹ̀yìn òru àgbájáre yọ النبي صلى الله عليه وسلم قل بين هذين الوقتها لا àwọn àsìkò méjèèjì yìí òun náà láti orúkọ kan àyílá bẹ̀rẹ̀ nígbà tí òun bá ti yẹ̀ tàrí ó sì wọlé ó sì parí nígbà tí ibò ti bò wá sílẹ̀ yìí tó bá ti gùn rán ó bá dára gùn díẹ̀ pam ọ̀bá látàrí ọ̀bá ìlànà bọ̀ tún gbà náà lọ́wọ́ nígbà kí wá ló fàtí nǹkan wá lè fàtí ẹ̀ lè fi kí òun gbà tásìkò rẹ̀ wá lọ nígbà tó ń bẹ́yìn olè kí àsùbá lásìkò táwa yìí méjìlá ọ̀lẹ́ kásùbá mẹ́wàá ọ̀lẹ́ kásùbá mọ́kànlá mẹ́sàn mẹ́jọ ọ̀lẹ́ kásùbá táwọn ọ̀rọ̀ ọ̀nà kí wá lè fàtí ẹ̀ lè fi kírun nígbà tí àsìkò rẹ̀ bá kọjá lọ nǹkan méjì ni lẹ́yìn nǹkan méjì ni kò sí mi mọ́ anẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ sọ́lọ́wọ́ ẹgbá sùn àbógbàgbé anẹ́bí ní ẹni bẹ́ẹ̀ gbogbo ìgbà tó bá ti rántí àbí gbogbo ìgbà tó bá ti yí kọ́nà bá ti kò sí lọ kọ́nà fọ́jọ́ ti pẹ́ sí anẹ́bí ẹni bẹ́ẹ̀ kẹ́yẹ sì kì bẹ́ẹ̀ torí kó sùn ni káló ní ó sùn jọ̀mọ́ torí kó gbàgbé ni káló ní gbàgbé èèyàn ò lè sọ pé kí n ti gbàgbé nǹkan sí lakáyọ̀ mẹ́rin lónìí ọlọ́run yẹn mú ìyàtọ̀ kèé múyàn sóorun kò sì ní mú sígbà pé àwọn ilé ẹ̀yà bíyẹ̀ káàkà fún òun gbogbo ẹni tó bá kírun sásìkò tó ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ bí ẹni tó gba ìtẹ́ gbẹ́gbẹ́ tí ń gba àwẹ̀ nínú ẹni bá fún ọlọ́ kírun sásìkò rẹ̀ bá ti lọ ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ bí ẹni tí ń lọ gba لا إله إلا الله وصلى الله على نبينا محمد وعلى آله وصحابه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت السلام عليكم ورحمة الله وبركاته